الحمد لله الذي شرع لعباده مواسم مواسم للطاعات وجعل فيها مضاعفة الحسنات وفتح أبواب رحمته للتائبين أحمده سبحانه حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نرجو بها النجاة يوما نوم نلقاه وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله خير من صام وقام وتعبد بربه حتى تفطرت قدماه صلى الله عليه وآله وصحبه ومن صار على نهجه واستفى أثره إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته اتقوا الله حق التقوى واعلموا أنكم ملاقيه وأن لأيام الخزائن فأملوه فأملكوه بما ينفعكم عند لقائه أيها المسلمون نحن على أبواب شهر عظيم وموسم كريم شهر تتغير به مصائب وتفتح به أبواب السماء وتضاعف به الوجوه إنه شهر رمضان شهر رمضان المبارك شهر الصيام والقيام شهر القرآن والغفران شهر الرحمة والعتق من النيران قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فبين الله سبحانه على غاية الصيام تحقيق التقوى لا مجرد ترك الطعام والشراب قال النبي صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صياما تفتح به أدوات الجنة وتغلق فيه أموال الناس وتصفى فيه الشياطين عباد الله رمضان ليس شهر الكسل ولا موسم النوم ولا ميدان الإسراف واللهو بل هو مدرسة إيمانية وميدان مجاهدة وفرصة قد لا تتكرر كم من أناس صاموا معنا لعمل مالي فاليوم هم تحت التراب وكم من مؤمن في رمضان لم يكتب له بلوغه قال صلى الله عليه وسلم رغم عنكم امرئ ادرك رمضان ثم انسلق قبل ان يكفر له ايها المؤمنون إن الاستعداد لرمضان يبدأ من الآن يبدأ بتوبة صادقة من الذنوب والمعاصي قال تعالى وتوبوا إلى الله جميعا يا المؤمنون ثانيا تفسير النية والعزم على الاغتنام الشارع بالطاعات منها إصلاح القلوب من العلم والحرة والفكر تعظيم القرآن فهو شهر ورفع القلوب فيه قال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال صلى الله عليه وآله وسلم من صام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه فيا من أضاء الأعمال ها هو موسم التعويض ويا من أفقر بالذنب ها هو باب الرجاء ويا من قصى قلبه ها هو شعر السليم والتطهير أقول قولي هذا واستغفر الله العظيم واستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم أوقات الله سبحانه وتعالى أدعو الله ọba tó ṣe في ó ṣe lófin fún wa nínú ẹ̀ àti tọ́lọ́wọ́ bá tún gbé kalẹ̀ fún wa ó ní àwọn àsìkò ìjọsìn àwọn àsìkò táa fi àtàrí orí ẹ̀ fún àtẹ̀ láṣẹ ọlọ́run à ń tẹ̀ láṣẹ ọlọ́run tẹ́lẹ̀ à ń sin lọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́n tún wá sí àwọn àsìkò kan lẹ́ṣà àwọn oṣù kan ní ẹ̀ṣà àwọn ọjọ́ kan ní ẹ̀ṣà àwọn wákàtí kan lẹ́ṣà kódà àwọn ìṣẹ́jú kan ní ẹ̀ṣà tá fi sọ orí ìjọsìn nìkan ṣoṣo nínú rẹ̀ ni oṣù Ramadan ti ń bọ̀ ọlọ́run wá ṣe ní oṣù tó jágbé ẹ̀sán rẹ̀ àdípèlé ni tẹ́yìn ò lè sọ ó ṣí fún àwọn ilẹ̀kùn Kẹ́. fún gbogbo àwọn lọ sọ́dọ̀ rẹ̀ mo yí Allah subhanahu wa ta'ala ọba tó mọ́ kànga ní yíyí kan tó pọ̀ tó sì mọ́ kànga tó jẹ́ yíyí òkun gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe fẹ́ tó sì yọ̀rọ̀ sí mo jẹ́ ìgbé kò sí ẹni kan tó jọ kò tọ́ sí lódodo ní ìṣe aláàbọ̀ ọ̀kan ṣoṣo ìjẹ́rìí o ní ìrètí ń bẹ lórí rẹ̀ pé yóò máa ní ní ojú àkìyà mo jẹ́ ìdájúdájú aṣáájú wa tí jẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́run àtúnjíṣẹ́ rẹ̀ ni òun lẹni tó lóore jù nínú àwọn tó gbá rẹ̀ láyé nínú àwọn tó jí lóru yẹn nábìlà ànábì ló jù ànábì bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run ọba àlejò ọlá títí tí gbogbo ẹsẹ̀ rẹ̀ pàápàá gbogbo ó sì wú síbẹ̀síbẹ̀ ànábì òtòrí ẹ̀ fi náfìlà yíyàn sílẹ̀ ń tó ń bá lọ ọdẹ ìbéèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sọ̀lá ètò bí ọlọ́run bá gbọ́ kó o ṣòro gangan nínú bàtà ìrìnàlákà fásitì mobina ìyá tó lọ́wọ́ ọ̀làkà náà ìtàkọ́jà nàìjíríà ti kà mọ́ta ákọ̀ ويتم نعمته عليك وينصرك الله نصرا عزيزا أفلا أكون عبدا gbogbo tẹ́sọ pọ́lọ̀ ló ṣe fún ẹ̀ṣìn wà ní jẹ́ tí ó jù pẹ́ bóyá ká ló ṣe ṣe tí ó jù ìlú alánàbí wà láì kó kàn pè wọ́n pé kò mọ̀ gbogbo ó ṣe àlìjánà lówó fi ṣe pé ẹlòmíì ẹ ní báńkò mi ìmọ̀ ju ilé lọ <laughs> ọlọ́ọ̀ni kò sí táwọn wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀ fánà bí àtẹ́bí tí òun wà ní jẹ́rú tún dúpẹ́ bọ́lọ̀ pé gbogbo bẹ́ẹ̀ tó ń fẹ̀ láti ọ̀dọ̀ tó ń yẹn mẹ́sílà tó ń kírun tó ń gbàwẹ̀ òun fi ń dúpẹ́ orí yẹn ni gbogbo náà ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ ní ìṣòro ìgbà náà láwọn máa ń lọ́lọ́ náà ló jẹ́ ká tó wá fún àlọ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn kí ìkẹ́ àtọ́lá náà bá wọn ẹ̀yà rúsìn ọlọ́wọ́n ọba ẹ̀yẹ́ òjò ọlọ́run nípa apá a pàdé ọlọ́run àbí pé àwọn ọjọ́ ilé ayé yìí ó dàbí pẹpẹ ọ̀rọ̀ ní bí báńkì ni gbogbo bá ń ṣe ní dáadáa à ń fi pamọ́ ni tó bá ti òjò àrè káàkiri ẹ̀ yóò àjẹ́ ká kún tàbí ká máa rọ́ sí nínú báńkì wa yìí pẹpẹ wa yìí pẹpẹ ọ̀rọ̀ yìí àwọn nǹkan tí ó ṣe wá láǹfààní níjọba àbábọ́lọ̀ pàdé kí ló lè ṣe láǹfààní níjọba àbábọ́lọ̀ pàdé mọ́bàyà fáwọn ẹ̀yọ́ ọmọlẹ̀kọ́ máa ṣe ohun lẹ́yìn àǹfààní ìlà ọ̀ wàtàkùwà ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run èso tí ó jáde bẹ́ẹ̀ ni ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run gangan múra rẹ̀ èso ìpayà ọlọ́run ọba ni torí pé gbogbo ọba ń bẹ̀rẹ̀ ká mọ̀ tara wa jẹ ẹmú wẹ lórí ìmúnú wa bá ti jókòó àmọ́ wọ́n lẹ́ni bá mẹ́mu láyé ọ̀rọ̀ rẹ̀ ó burú lóòjọ́ kì á má jẹ mẹ́mu kí n lè múnú mi àlùjẹ́ náà kí náà múnú kà ọ̀sára tó ṣe ní ẹgbẹ́ ọlọ́run ní ìdí òmùtí ẹlòmíì náà ó fẹ́ràn obìnrin jì náà wù ṣe ṣùgbọ́n wọ́n sọ pé àwọn obìnrin lẹ́yìn ju gẹ́kọ̀ọ́ wà lálìjẹ́ náà wọ́n jẹ́ kí mítà àwọn obìnrin àwọn obìnrin láyé olóòórùn ní wọ́n lẹ́gbẹ̀ẹ́ tàwọn sọ kì mọ́ bèèkì ẹ̀ ẹlòmíì wọn ní ah, àwọn ìyá àwọn ìyàwó wa láyé ń ni bí wọ́n ti rí láyé ìdíwọ́ lọ wọ́n dá wọ́n tún tún àwọn náà dá àbẹ́bí sọ ọjà kan náà àlìjẹ́ náà àmọ̀ ẹ̀nà ọkùnrin ní ònà ọ̀ tàbá ti jáde lọ tàbá dé àwà bá àwọn ìyàwó wa náà jẹ́ náà lẹ́ni tí ó tún fi rẹ̀ wà jù bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ. àwà máa sọ fún ẹja ẹ mọ̀ tó ń fàyìn ju bí mo ṣe fi yín lẹ̀ lọ àwọn náà ẹ̀yin gan fẹ́ lọ gbà fẹ́ dé yẹn tó ti fàyìn ju ti bẹ́ẹ̀ lọ. wàá kádà bẹ́ẹ̀ nínú ọgbà ìjẹ́ náà nǹkan kan kò sí ti ń súyàn nínú ọgbà náà èyàn ní kó súsú tó ní gbogbo nǹkan pátá ní ọ̀nà jùmọ́ wa rọ́bí ọgbọ́ ọ́dù àìlú rọ́bí ọgbọ́ àìlú wà ọ́dù àìlú ọlọ́run yọ ní wa ọ̀rọ̀ fàál àdẹ́dìnà láwọn ìkọlù fàál àdẹ́dìnà láwọn alùpùpù rọmọdọ́nù kọ́ọ̀dìmù rọmọdọ́nù kọ́ọ̀dìmù fàál àdẹ́dìnà láwọn ìkọlù rọmọdọ́nù ń bọ̀ rọmọdọ́nù ń bọ̀ yóò bá tó mú gangan láti pèlú pé rọmọdọ́nù mọ̀ sí sọ́rọ̀ òjí àtúwá pèsè àwọn ọkàn kalẹ̀ fún ìdí ọ̀rọ̀ ẹ̀yẹ onígbàgbọ́ òdodo rọmọdán kanlẹ̀ kan pàpàpàpàpà oṣù tó túnmọ̀ àsìkò kan ní nínú àwọn àsìkò tí ń bẹ nínú ọdún tó jẹ́ àsìkò ọrẹ títa oṣù kan ní ṣe pé àwọn òṣùwọ̀n tá a fi máa wọn nǹkan ṣáájú àsìkò Ramadan yóò padà yóò tó sùnwọ̀n mí táàmù bí wá. ilẹ̀kùn sánmà ó di ṣíṣí sílẹ̀ kí ọlọ́run máa sọ̀kalẹ̀ ní jẹ́rẹ̀ àwọn ilẹ̀kùn àlùjànnà náà á ṣì kalẹ̀. tùdọ́ láti fi ilẹ̀ òjò ẹ̀san yóò wá di àdìpèlé ní tó ṣe tán fún ọlẹ́sẹ̀ ẹyọ kan èyí tó ṣe tó gba ládá mẹ́wàá tó bá ṣe nù rọ̀mọ̀dán kò sẹ́ tó mọ iye tí ó jẹ́ akàmọ̀ tó ń jẹ́ àti pèlè kí láti pèlè ọlọ́run kan ló máa. nínú oṣù tí ń bọ̀ yìí oṣù bùkún ni oṣù àbáríkà ni oṣù táà ti máa ń gbààwẹ̀ lọ́fà táà ti máa ń yànnà bílà lóòrùn oṣù Al-Qur'an torí pé tó rẹ̀ gẹ́gẹ́ lásọ kùránì kalẹ̀ láti sọ ní gbogbo mọ́ṣáláṣí àti máa ti pé kí òun bọ́ sọ lóòrùn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí aṣáájú ní ìdí súrà mẹ́wàá tó kẹ́yìn alùkùránì wọn fi ká aṣáájú kọ́kàn ọgbọ̀n ọjọ́ ẹ̀mọ̀ pé súrà mẹ́wàá tó kẹ́yìn wọ́n bá ti kí rákà alákọ̀ọ́kọ́ súrà ẹlẹ́kẹ̀wàá títí títí títí wọ́n fi kí mẹ́wàá báwọn wọ́n wà kí ṣáfíù wọ́n kì ní fìdí lé lórí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí túwà láwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá nìyẹn a sì pé ní ṣáàrù Qur'an ṣáàrù Ramadan lẹ́yìn ó ń zìlà sí ilé Qur'an ó dàlè náà ìwà bàjẹ́ náà ti ní nínú ìhùdá fún ọ̀ ìdàkánà Ramadan ṣáàrọ̀ ìkùràní tí lọ́mọ̀dáun bá jẹ́ oṣù kùràní kí ló wá dé لماذا لا نقرأ القرآن في تراويه عني على العقل كاملة واحد كاكي قرآن جدي أيوكا حقيقة من سورة الفاتحة إلى الناس kò yẹ kí àwẹ̀ kó àpéyàn mọ́gbọ̀ ògidì kùránì kò sí inú àwẹ̀ ẹjẹ́ sọ fún yín àwẹ̀ tí ànábì gbà kírìn jìbìrì màláíkà jìbìrì máa ń wá lọ́dọọdún ó máa ń ṣe mùrọ́jà kùránì fánàbí àtúnyẹ̀wò kùránì àtúnyẹ̀wò ọdún tánà bí kúrò láyé ẹ̀ẹ̀mejì ni màláíkà jìbìrì wá ṣe àtúnyẹ̀wò kùránì fún مرتين جاء جبريل عليه السلام إلى رسول الله صلى الله عليه وسلم عام وفاته مرتين يراجع القرآن àdábí ní ti àtúnyẹ̀wò Quran pẹ̀lú àgbàbí ní ẹ̀ẹ̀lẹ́jì ló wá ní ọjọ́ tí àgbàbí kú kí ni ẹ̀ ń sọ fún wa kádùn ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlúsọ tó kéré jù kákàtọ́lẹ̀ kan nínú ọ̀rọ̀ ọ̀tọ́ ọ̀lẹ́wọ́lá lè dàkábẹ́ ọgbọ̀n tàbí mọ́kànlélọ́gbọ̀n ó ní òru tó wà nínú ọ̀rọ̀ ọ̀tọ́ àwà àmúkùrá ní á pè sí ọ̀nà ọgbọ̀n ọlọ́ọ̀fíìsì bá wa pè gangan eré oṣù irú rẹ̀ tàbí jísùrù ọmọ jísùrù rẹ̀ nínú kọ̀ránì ó fi hàn pé ní tàráwì yẹni aṣámú kan aka jísùrù kan jísùrù kan fóòrù kan aljísùrù ìlẹ́ìlà aljísùrù ìlẹ́ìlà ẹ̀sẹ̀ kí ni ó máa ṣẹlẹ̀ nígbà tó bá di òpin ọ̀nà náà á jísùrù àti parí kùránì Ẹwàwò Jísù, rákà mẹ́wàá, òun ní Áfíríkà Jísù, kàtíyé bá dùn lójú kan wọ́n bá wo Jísù. Wọ́n wá pín Jísù yẹn sí mẹ́wàá. Ìdákanú mẹ́wàá yẹn wọ́n mọ̀ kà ní dúró kọ̀ọ̀kan. Ó wá máa ń ṣẹlẹ̀ ẹsẹ̀ lè rù yẹn jọ mi. Kódà ní tó lágbára ìṣẹ́ ó kàn dédé rú. Súnà ní pé kó jókòó. Kò máa gbọ́ Kùránì wọn kà yẹn. Inú òun náà ló wà tẹ́tẹ̀ ò bá rọ ọmọ ó ti dé fúnra ẹ̀ tàbí kí wọ́n ò bá mọ̀ pé wọ́n ti fẹ́ parí tí wọ́n bá dé alágbá ó ti dé ó lọ ṣe òkú tẹ̀lé máa ànábì náà máa ń ṣe bẹ́ẹ̀ nígbà mi tánàbí bá pẹ́ lórí náfìlà yíyàn lóru ìmọ̀ ń jókòó tó bá ti wá ń súnmọ́ pé yóò kú yóò dìde yóò kà yóò kú yóò kú ìwọ tẹ́sẹ̀ wa ń lò yẹn mọ́tòrí ẹsẹ̀ tiẹ̀ ti ń rọ wá sọ pé gbogbo mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ ka súrà àbí àyà tó kú ìyẹn la máa ń ṣe ilẹ̀ Yorùbá bàbá kan wà bàbá yẹn ẹ̀yìn máa ń bàbá yẹn ti dàgbà ṣé torí bàbá àlàbí ní gbọ́rọ̀ Ọlọ́run mọ́ ó yẹ kí bàbá yẹn gbẹ́ Ọlọ́run bí wọ́n ṣe kírun wípé irú bàbá fẹ́yìn ìwòrò yẹn kó jókòó sílẹ̀ ẹlẹ́ ò bá rọ̀ lọ́rùn kó jókòó sórí àga súnà nìyẹn sọ́lù àbí sọ́lì kọ́ ìmọ̀ fa ilẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ fa kọ́ dídà kírun nínà ró tó bá lágbára jókòó kírun wa ilẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ wà á lẹ́ jẹun tó bá tó wá lè kírun ní jókòó jókòó lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ torí náà kẹ́nìkan mọ̀ sọ pé àwọn àgbàlagbà wà mọ́ṣáláṣí ẹ má ka súrà tó gùn àwọn àgbà yẹn gan ó yẹ kí wọ́n dá wa lóò ní pé tó kémi mọ́ gbọ́ kúrán ṣe sí àbí torí pé mo ti dàgbà èmi ni mo lẹ́tọ̀ọ́ sí kúrán gbígbọ́ ṣe sí ju àwọn ọmọ yìí lọ torí pé tẹ́jìrìbà ìyẹn ni experience ìrírí wa láyé máa ń sọ obìnrin pé àwọn àgbàlagbà ló máa ń ṣáájú àwọn ọmọdé kú òun tóun ò ní pẹ́ kú yìí tóun retí pé kúlé ó lè pa ọmọdé náà ṣùgbọ́n tí wọ́n yẹn súnmọ́ jù ṣe bóun lọ́yẹ kóun máa gbọ́ kùrán ju àwọn ọ̀dọ́ tẹ̀ ń sọ yẹn lọ. torí náà yóò jókòó yóò máa gbọ́ àní sọ pé nítorí ẹ nìkan káwá dí àwọn yòókù lọ́wọ́ ṣẹlẹ̀ Islam faramu. so idan oṣù kùrán àti ọmọ sọ ṣáàrù Ramadan lẹ́kẹ̀ẹ́ òun ìlà fi ìlú kùrán tí wọ́n ń sọ ìjọ rẹ̀ ni pé a gbọ́ kùránì nínú Ramadan a gbọ́ òdìdí kùránì létí nínú Ramadan tàbá ti ẹ̀wọ̀n kà ìwọ dá májẹ̀mú láti òní pẹ̀lú ògbò ọlọ́run ní ìgbàlọ́gbọ́ òdìdí kùránì létí tí gbọ́ ìbáfẹ́ ìṣẹ́ kankan mọ́ láyé lẹ́yìn tí mo fi ìrìn ìgbàwẹ̀ Ramadan mi ò wá rí oore ní ìríṣẹ́ ládàkọ̀kan ṣe mọ́ ahun ni mí tí bá ká ọwọ́ kò báyìí ẹni tó bá fi agídí la ọwọ́ yẹn tó bá fi ọ̀bẹ sí kò sí ẹ̀jẹ̀ tí ó jáde bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì lọ lólé ẹ̀ lè bá kọ́bọ̀ tí bá sì fẹ́ ná one hundred naira transfer ní ìfìrà ọmọ kan sunkún ọmọ yìí sunkún òkè ló fẹ́ ó lóun fẹ́ ra bread bond ẹni bread bond èlò ní one hundred naira ní transfer ní ìbá fún débò ní ìbá káṣì lọ́wọ́ wọ́n ní cashless lọ nípa cashless lọ nípa wọ́n bá fún ilé wọ́n ni ah! bàbá kò sì láti káṣì lọ ní ìfẹ́ ẹ̀rẹ̀ lákàtì ní transfer bàbá ńlá wọn ó ọ̀bùn rẹ̀ rí ikú ọkọ tìràn mọ́ kì í wẹ̀ tẹ́lẹ̀ ọ̀bùn ní ìgbà tọ́kọ ẹ̀ wá kú àwọn èèyàn wá kí ìdíje òun bá tó ọkọ náà ní ìbànújẹ́ tí o jẹ́ kó lè fún tẹ́lẹ̀ ọ̀bùn ní tẹ́lẹ̀ ọ̀bùn ràìrà yìí. so bàbá rẹ ní bá ọmọ tó lòrò owó transfer sí bàbá yẹn ẹ̀yìn torí pé bàbá ọ̀la kàǹtì wọn kì í di bí ó ṣe lọ mú atm rẹ kó o gba owó ní pos òṣèlé bàbá bàbá ìjókòó màá withdraw owó ẹgbà tàbí kó sọ pé ọmọ bàbá kan ó lákàntì tàbí kó transfer owó yẹn sí àkáǹtì pos tó ló lè sọ bá jẹ ní bàbá tàbí ìyá yẹn pé tó bá kó lọ́fún owó yẹn yóò ti pàṣíwò ẹ lọ bá pos ní bàbá ìjókòó transfer owó sí pos pos ẹ bá ń fún olówó yẹn sọ pé tó bá fẹ́ ti owó yẹn ṣe gan pos ló máa mú àwọn pos ti gbà pé kó mú òun jẹ kó ṣe transaction yìí. kéèyàn mọ́ wà ní ìkankan ahun ní òní ṣe kankan èkíyàn òdọ́dọ̀ ẹbí lọ́dí kí ọgbọ́n ó gbójú lẹ́gbẹ̀ẹ́ ni o gbìyànjú gbọ́ kùránì dé sí nínú àwẹ̀ pé tó ń bá jẹ̀ dọ́dọ̀ lọ ni kí ni iṣẹ́ oore tó ṣe láyé lẹ́yìn pé o kí ìrùn tó jọ àwọn ìgbà tí mo gbà wẹ ọ̀dọ́ ọlọ́run èmi a máa gbọ́ òṣìṣẹ́ kùránì dé sí nínú àwẹ̀ ní ìmọ̀ọ́kà àmọ́ mo máa ń gbọ́ èyí náà tó ọ láti fi ìṣòro àrùjàre lọ́dọ̀ náà mọ̀ ẹ́ lórí kò sí ìbọ́dí torí náà ṣáàrù Ramadan mọ́ sí mọ̀rùn àwílìmọ̀ àsìkò kan tó tóbi ní tẹ́gbẹ́ iṣẹ́ ta tẹ́ká ṣe bẹ̀ ní Quran lọ gbọ́ tẹ̀sírí Quran àlàyé tó ń gbọ́ sétí lálẹ́ lóòrùn kí ló túmọ̀ sí gbọ́ lọ́sàn-án yẹn ni tẹ̀sírí òru gbọ́ sétí òmọ̀túnmẹ̀ ọ̀sán lọ gbọ́ حلقات القرآن حلقات التفسير لابد منهم من حضور هذه الحلقات ليلا تقوم تصلي وتقرأ القرآن وأنت وراء الإمام تسمع إلى قراءة القرآن نهارا عليك بالذهاب إلى هذه الحلقات تستمع إلى التفسير إلى معاني ما استمعت sílẹ̀ ẹ máa sàmì ìtàlẹ́ ìlà à ń ta tẹ̀sẹ̀mì ìlà tẹ̀sírì ha wà máa ní ha nàhàrà. Fọ́lùkọ́yé wà á lọ síbi tí wọ́n ti ń ṣàlàyé lọ́sàn-án ó lọ bọ́ sùnmọ̀ alẹ́ ó lọ mọ̀ gbọ́ tó mọ̀ tọ̀mọ̀ ẹnìkan ní èyí táàmù tún ẹ̀ bá ń gbọ́ iye tó ń jọ ní kòránì fi jọ́gá àwẹ́ èyàn lédédé mú wé bíbìsì ní ìsìn ò lọ sí òwe ìwò fún wa ń ka bíbì eh, kìíní kan àwọn sọ ní sí lọ òjà lọ wá kìíní kan lọ ó kò kàn án máa lọ àbí wọ́n bẹ̀rẹ̀ sí ka kẹ́mísì ogbóyìnbó ò ṣe sáyẹ́ǹsì ẹnìkan ṣàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí sọ àìlúpà eh, eh, tetraosulfate kìíní kan carbon four oxide kí ní jẹ́ carbon four oxide kí ló wá ń bẹ̀ èyí ó kàn gbọ̀n díẹ̀ yóò máa lọ ní àwọn onífìlọ́sọ́bì dé wọ́n bẹ̀rẹ̀ sí sọ kìíní ìdìkíní kan wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé kí ló kàn án àwọn oníyòbá dé wọ́n ní àtẹ fáwẹ́lì owó ló jẹ́ àtẹ fáwẹ́lì àtẹ tí wọ́n fẹ́ mọ ta búrẹ́dì ń bẹ̀ ní àti gúgúrú orí tá a mọ̀ sáfẹ́ ní pé wọ́n ní àtẹ fáwẹ́lì kìíní wọ́n wá jà wọ́n ṣà kí ló kàn án ní tí kùránì fi yàtọ̀ gangan lọ ìwé tá ń gbọ́ pé títà àmọ̀túnmọ̀ rẹ̀ tẹ́ ń kọ ládá fún wa àmọ̀túnmọ̀ ń tàǹkà ṣùgbọ́n wọ́n ń kọ ládá pé à ń gbọ́ sétí ká tó wá sọ pé èèyàn ń kà الذي يستمع إلى قراءة القرآن سجل له الأجور فضلا الذي يقرأه وكيف الذي يقرأ فرسول صلى الله عليه وسلم يقول لقارئ القرآن لكل حرف من حروف آيات القرآن كم عشر وقال رسول إني لا أقول ألف لام ميم ولكن ألف

wáṣọ mi àìdìlá nígbà tí wọ́n ti bá ìkùrán àwọn oníwùsù wọ́n ní kàlámù lọ alìmọ̀nẹ́zàlú aláàrùsúlìlá ìmọ̀hámàdì sọ̀lọ́lá ìwọ̀sílámi wá sí sọ́ọ̀sì jìbìrì ibi tí mo ṣáà lọ ni pé alìmọ̀tà àbàdú bìtìláwátì alìmọ̀tà tìláwátì lè kùrán ní ìbáàdà fún ayọ́ alẹ́ wọ́n ní kùránì ni kíkẹ́ rẹ̀ jẹ́ ìjọsìn kódà àwọn òsọ́ nípa àdínù péyàn sí lọ ìdí yẹn ti bá gbẹ̀rún dúró sí ti ah, àwọn èèyàn ló ní òun àdínù ló ń kàyí àwọn tó mọ̀ pé ó sùhánàlá sùhánàlá torí pé kò sínú kùránì ọ̀rọ̀ anábìsì ni kùránì ni ìtànkà tó jẹ́ pé tààbùtù ìsìnlọ́ gbígbọ́ rẹ̀ wà ní ọ̀rọ̀ ọ̀tàlẹ̀ kùránì fasta'idh billahi minash shaitanir وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم تفلحون جبا تنك القرآن استتبوا كوادا كججة كبالي شوريبي سوفنا زماني oṣù rọ̀mọ̀dán ṣáàrùn ní kùránì nínú tó kó sínú ìyẹ̀fẹ́ tí ó bá wọn tó bá wọn á dáhùnra àti kí látọ̀ tó kékeré ti bí wa ẹ̀yin bàbá náà ti bí 1950 àbẹ̀jẹ́ ti bí 1940 àbẹ̀tí wọn ti bí fi bí tẹwàlógbà ti sí àsìkò yìí gbogbo aṣáwúfẹ́ ìgbà yẹn kò túmọ̀ tọ́lọ̀ ń sọ pé kùránì jẹ́ oṣù kùránì ìtumọ̀ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ nígbà máa dà wọ́n ṣùgbọ́n àlàyé tí kùránì ń sọ nípa pé kùránì jẹ́ oṣù rọ̀mọ̀dán ni aṣáwú yín kó gùn kẹmọ gbọ́ kùránì ó yàtọ̀ síbẹ̀ yẹn mọ́sílà bẹ́ẹ̀ yẹn lé ara yín tẹ́lẹ̀ onáfíìkì gbogbo wọ́n wá àgbọn ẹ̀yin lẹ́bí wá mọ́ àádọ́rin ọdún láyé nìsín tọlọwa tọ́lọ̀ wá ní kí irú àsìkò yìí yín láyé àǹfààní ńlá ńlá lẹ́yìn ní lórí àwọn tó ti kú tí wọ́n ti lọ. ìgbẹ́niwò àbí ìfúrúsọ àbí hà. tó náà wọ ti dàgbà tẹ́tí kọ́ máa dọ́rin ọdún sẹ́yìn tọ́lọ̀ wá ní kí àsìkò ẹ jẹ àǹfààní mọ́lẹ̀gbẹ́ ìtọ́lọ̀ ní kò ṣojú ní gẹ́gẹ́ bẹ̀ ṣe ń jẹ àǹfààní ansec ẹ mọ iye owó táwọn dírẹ́bà ti yọ nínú envelope wọn ti ránṣẹ́ sí ìyá lẹ́tà tí wọ́n fowó sí tí dírẹ́bà yọ tí wọ́n fi lẹ́tà nìkan ránṣẹ́ wọn ò sì kọ́ sí lẹ́tà fáwọn fowó ránṣẹ́ ẹ máa dúró owó táwọn èèyàn ti ná jẹ tí wọ́n fi ránṣẹ́ látẹ̀kọ́ ẹ mọ iye àwọn owó àmọ́ iye ilé tí wọ́n ní kí wọ́n kọ́ láti ilé ìwò tí wọ́n kọ́ nǹkan kan ẹ wá wò lóde òní tí wọ́n bá fi owó rìnrìn kan kó tó délé ni wọ́n mọ̀ béèrè gbòdòdé wọ́n ní kẹfún ní kẹfún mi bá ta ọ̀bẹ̀ bẹ́ẹ̀ gbọ́lẹ́dé o gbọ́lẹ́dé o ẹ mọ̀ pé mi bẹ́ẹ̀ ṣe jẹ́ àǹfààní yẹn tó jẹ́ àǹfààní fún yín ó yẹ kẹ́ ẹ jẹ tẹ̀sìn náà wípé ìgbà wà láyé àlàyé ẹ̀sìn tó wá kún ju ti tẹ́lẹ̀ lọ. ọ̀rọ̀ tí ò bá mú ìbáyẹn máa sọ pé ayé ìgbà tó bàbá yẹn ṣẹ̀sìn ju wá wọn ò ṣe jù lọ wọ́n lè ní ìgbàgbọ́ wọn lè ju ti wá lọ ọlọ́run ló sì mọ̀ èyí gan. gbogbo jẹ́ bàbá mi gbà kan tí wọ́n rò bàdà gan bàbá wà ní kò bá súnà ìtumọ̀ ọ̀rọ̀ ni pé kò wá gbọ́ ṣùgbọ́n àǹfààní ìtẹ́ ẹ jẹ́ lè rí àǹfààní sọ́jẹ́ gbogbo alòmí àṣàmù wọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ báwọn kí o wọ́n ti máa ń pẹ́ jù máa lọ sí ibi mọ́sìngbá mọ́sìngbá yẹn pé mọ́ fọ abọ́ òǹfi abọ́ wọn ẹ̀kọ́ mọ́ fọ abọ́ ẹ̀kọ́ ẹ̀ tó bá ló fẹ́ fọ abọ́ ẹ̀kọ́ lórí nǹkan òní bá ṣámú èmi bójú mi rí mo sì wà ń bẹ̀ akímọ́ gíríbì kan ibi tí mo ti ń ṣe àṣà ẹ̀yìn kí ní àṣà látọ̀ ẹ̀yìn wọn mọ́ gíríbì wọ́n sì pèrún wọ́n tún kíṣà ìwọ́n tún ká ṣámú ìṣá òsì tí yọ́n pè wọ́n sì gbà nìyẹn kí n gbóni wọ́n rọ́ọ̀ṣì lọ gbogbo wọn wá mọ́ṣáláṣí wọ́n ṣínú wọ́n ṣe ṣínú tán wọ́n sì pè ṣáì wọ́n kí ṣáì wọ́n tún kí aṣámú gbogbo aṣámú yẹn òjú ọ̀rẹ́ gbalagbalagbalagbá pè báwọn kí ìjọba ní ẹ̀wọ̀ tí mo kódà àwọn èèyàn ńlá láti dáadáa kan gẹ́gẹ́ àwọn bàbá ìsàbà ìfẹ́jà àpapọ̀ wà bẹ́ẹ̀ láwọn mọ́ṣáláṣí tó gbajúmọ̀ But I won't mention. Lọ́rọ̀ tí was sọ ẹni tó 25 years ago, don't ọdún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ti lọ. Tó ní ẹ̀kọ́ lọ́kùn ṣàánú wa, ọlọ́kùn alágbọ̀yọ̀ ọ̀rọ̀. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على منكم والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أيها الإخوة قال الله تعالى في كتاب العزيز جعل الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فبهذه الآية بين الله تعالى أن غاية الصيام تحقيق التقوى لا مجرد ترك الطعام والشراب فقال النبي صلى الله عليه وسلم أتاكم رمضان شهر معروف فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النار وتصفت فيه الشياطين ẹ̀yìn olùtẹ́kùn ní alákọ̀ọ́lé ọ̀rọ̀ sáàgbà pọ̀ níbi alùkùnrán tẹ̀yọ̀ ní àìsàárì oṣù rẹ̀ lábẹ́ bọ́ sí ilé ọ̀rọ̀ oṣù àforíjì mi lẹ́nu oṣù ṣàlàyé oṣù tí wọ́n ń ṣe àlékún ládàá lórí gbogbo kàtà àgbáyé tàbí tàbá ṣe jẹ dáadáa oṣù ìkẹ́ ìkẹ́ àti ìfọ́kù iná kò lọrọ ọmọ náà orin wà náà ìkórin yẹ ọkọ̀ rẹ̀ tó àkọ́kọ́ láàmù lánàá ni lánàá àforíjì ni ìgbẹ̀yìn lánàá ẹrú àti rahman ìkẹ́ àti gòfòrán àti kéni àforíjì àti kéni àti ríkò ìbọ́kùnná láti jọ kí rọmọdán ti bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọmọ tẹ̀lera wọn papọ̀ kìí bẹ̀rẹ̀ àárín àwọn ìmọ̀ wà lẹ́rí Ramadan láti ó ti bẹ̀rẹ̀ bidayatu rahma wal ghufran wal itq minan nar bidayati shahri Ramadan ọjọ́ tí Ramadan ti bẹ̀rẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta ti wọra wọn ọlọ́run ó forí jà wọn kan tó bá sì ti lè borí jìnnà yóò kẹ́ ẹni ọlọ́run bá ti kẹ́ ó ti bọ́ fún náà àwọn tó wà lọ́wọ́ máa yọ wọ́n jẹ́ bá ti bàmẹ́ tó bá tó kò sí tó bá ti kú tó bá ti bọ̀ máa kọ̀ sí ni ọ̀nà kì í sọ nù. òkàkọ́ àwọn tá a bọ́ kù náà kù lọ́rùn wọn pọ̀ nínú rọ̀mọ̀dọ́n àmúkúrò ànábì ní ètò òun sọ láti bẹ̀rẹ̀ jọ rọ̀mọ̀dọ́n kì í ṣe jọ́ tó parí ṣé wá jẹ́ parí ramadan ni wọ́n bọ́ náà àwọn tó kú kí ramadan tó pé fifteen kọ tí ó sì gbà wẹ̀ ní bọ́ náà lọ́rùn ka ìròrí tí mo mú wáyé gangan ọ̀rọ̀ ànábì ni mo sọ òun kàn án fi ìròrí yẹn ṣàlàyé ni láti ìjọba àwẹ̀ ti bẹ̀rẹ̀ olóṣì kanlẹ̀ tó ti dé pátápátá yìí ọlọ́run ṣe wá ní ọ̀kan nínú àwọn tí yóò bá ọmọ tó pẹ́lú òkú ọlọ́run tó bá jẹ́ tó ń bọ̀ á غير فاسدين ولا مفقودين اللهم أعنا فيه على الصيام والقيام وتلاوة القرآن وضبط الأبصار وحفظ الألسنة اللهم طهر قلوبنا من النفاق وعمامنا من الرياء وألسنتنا من الكذب وعيوننا من الخيانة اللهم اجعلنا فيه من المسؤولين ومن عتقائك من الناس اللهم أصلي أئمتنا وولاة أمورنا وارفع البلاء عن أمتنا وانصر المستضعفين من المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أكيد الصلاة